iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankanbi TV station lónìí ẹ jẹ́ ká tó fetí sílẹ̀ fáwọn èèyàn ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí ṣe ìlẹ́sàn fún pẹ́sidẹ̀ntì nàìjíríà wọ́n ti sọ pé ìkan lára wa bọ́lá tinubu lówó ìlẹ́sàn wọ́n ti fún certificate of election ó dẹ̀ ti ń dúró pé wọ́n máa wọ́n dẹ̀ ti sọ fún pé twenty twenty eh, eh, nine of may náà máa fún ẹ̀ yìí eh, nǹkan tí tá a mọ̀ nìyẹn for sure however àwọn tó lágbára tán ti gba nàìjíríà tí nàìjíríà jẹ́ sí wọn pátápátá wọ́n fi wọ́n pólísì méjì èkéyìn làwọn tán ti ṣe ẹ̀dá ti rí tán lérò pé àwọn ọlọ́run ti dolórí nàìjíríà kọ̀wọ́ ó jẹ́ pé àwa yòókù wa ti bẹ̀rù káwọn sìn wọ́n láéláé kankan bá sọ ló máa jẹ́. gbàgbé tó yàn yàn kan láti gbé sàtífíkẹ́tì election lé lọ́wọ́ ẹ̀yin tẹ̀ wá sọ pé jẹ́ ká gbé ọ̀rọ̀ election ká pé àwa tí a mọ ayé ṣe ká ti ṣe president rí ká wá ṣe interim government for some kí nàìjíríà bá a lè tutù ká wá tẹ̀ wá ṣe election òótọ́ làwọn kan sọ yẹn o òótọ́ làwọn kan sọ ní àwọn alágbára táwọn àwọn alágbára ayé dáńgbà wípé kò sọ ọlọ́run àtàwọn nìkan òótọ́ làwọn kan sọ rẹ̀. ìyẹn nọ́mbà wà. àwọn mìíràn tó wá wà pẹ̀lú jẹ́ àwọn fúlàní káfí ní ìpè wọ́n ti gbé nàìjíríà sápò ọ̀rẹ́ sí. gbogbo all positions in the federal government ọwọ́ ló wà gbogbo all professions in the in the police in the civil service ọwọ́ wọn ló wà in the immigration uh, and so on so wípé kí ni àwọn ṣe wọn máa gbé gbogbo nǹkan wọ̀nyẹn tí wọ́n máa gbélé wọ president yóò fi ṣe fúlàní kí ló ṣe fẹ́ ṣe ṣé nígbà tó bá débẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí yọ wá kúrò tó mú àwọn àyà náà tí tó ń fowó àtìgbò àti yorùbá àti anáwó àti ọmọ tó bẹ̀rẹ̀ sí wá mú wọn sí. ṣé àwọn náà ká jẹ́ fúlàní ká àtòjọ sí àwọn àwòrán ni. kí ló dé tí a fẹ́ wàhálà sílẹ̀ nípa wípé ìjọba náà lọ́wọ́ ẹni tí òun jẹ fúlàní àwọn bàbá kan sọ̀yà mọ́ owó tó ń ṣètò pẹ́ẹ́pẹ́ àdàrú àdàrú ká àpapọ̀tẹ̀ ìjẹ́rì gọ́ọ̀mẹ̀ ó ti pé àṣẹ̀kọ́ wọn ló ń bá tọ́jú kàkà lọ́dún méjì àdúgbò mẹ́ta àṣẹ̀fẹ̀jẹ̀ tàbí nàìjíríà tán àṣẹ̀fẹ̀jẹ̀ lẹ́sìn ó tọ́jú gbogbo yẹn lọ. so oríṣi àwọn tó fẹ́ ìjẹ́rì gọ́ọ̀mẹ̀ ẹgbẹ́ àwọn táwọn táwọn ṣe pẹ́sidẹ́ntì náà lágbára táwọn pé àwọn ayé mọ̀ kò sẹ́ ẹni tó mẹ́lò níwọ̀n ní nàìjíríà àwọn ló lọ́la àwọn ló lọ́la. àwọn yẹn fẹ́ ká máa tún ẹ ẹnibọ́dé yìí ká jẹ́ ká ní pẹ́sidẹ́ntì. má jẹ́ ìrọ̀lẹ́ pẹ́ ìdájọ́ wọn náà ṣe kókó kúkú ní àwọn ẹ̀yà corruption wà bẹ́ẹ̀ ẹ̀yà wọn ní election yẹn wọ́n ṣe kí ní nàìjíríà àwọn bẹ́ẹ̀ wà o. nítorí náà ẹ̀yin Yorùbá ẹ fẹ́ tí balẹ̀ dáadáa ẹ máa gbọ́ o. wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ o. ṣùgbọ́n nígbà tí mo wà lọ́mọdé àwọn àwọn ẹ̀gbọ́n mi máa ń kọ̀wé wọ́n ní wèrè àdó wèrè òsín àdó àdó ọlọ́run àìmọ̀ àṣẹ tó wọn wà lẹ́jọ́ tó bá wà fẹ́ máa yẹ òwú lọ́tọ́ bá bá fẹ́ fáyọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ bá lẹ́jọ́ yẹn yóò bá wà láyé àwà láyò lọ́tọ́ bá bá gbógun ọmọ yẹn jáde wá gbogbo ìyẹn o. wọ́n ní wọ́n fẹ́ ṣe sẹ́ńtọ̀ ìpínlẹ̀ àwọn onídàá wa tó jẹ́ pé àwọn àti ńlá ìdájí ìdájà dídà wa ó ní wọ́n fẹ́ ṣe sẹ́ńtọ̀ kí àsọ pé sí ìlú pé lọ́rọ̀ àwọn Yorùbá àdáyàdá sọ pé Yorùbá ni wọ́n bá àpèjọ pé àgbẹ̀ South West àwọn Fúlàní náà sọ pé àwọn àgbẹ̀ South West nígbà tó bá wà kan Fúlàní tó wà ní gbogbo wà ní ọ̀gbà káàkiri tó ṣe wá wá pọ̀ àwọn Yorùbá wá ní ilẹ̀ Fúlàní lẹ́yìn. Nínú wọn lè pọ̀ sí wọn from Africa buhari àdáhùn wípé wọ́n lè wá láìpẹ́ pásítọ̀tù dání láìpẹ́ ìwé ìjọba dání wọ́n lè wá bẹ́ẹ̀ ìyẹn tàwọn fúlàní. tó oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀ jẹ́rìí èké ní àwọn alágbára náà pé àwọn alágbára ò fẹ́ ṣe nàìjíríà ò kúrò àwọn pírẹsidẹ̀ntì bá wọn sọ̀rọ̀ wọ́n lè fẹ́ ṣe ìjọba tó dáa fún nàìjíríà torí náà láti lọ gbé ọ̀rọ̀ ẹ̀ ẹ̀lẹ́kàn dúró ná ọ̀rọ̀ tó ń sún ẹ̀yìn báyìí ò wáyé àwa la ìjọba fún nàìjíríà ìjọba tó dáa èkejì làwọn ọmọ náà bá tájọ́ ìwọ̀n wọn tó sọ pé àwọn máa gba àwọn máa àwọn máa ṣe yorùbá bọ́ọ̀dẹ̀ ọ̀rọ̀ pé fún yorùbá fún gbogbo nàìjíríà oríṣiríṣi orúkọ tó ń pè wá ní pé wá ní nìyá yorùbá àwọn kan ń pè àwọn ní orúkọ pẹ̀lú gbogbo ọ̀dọ̀ wọn wà bẹ́ẹ̀ especially our former ministers our former governors our former legislators and so many of them wọn fẹ́ ká swear gbogbo èyí. àwọn táwọn fẹ́ nàìjíríà táwọn fẹ́ yorùbá nation báyìí lọ sí fún ẹ̀rẹ̀ lẹ́fà rárá rárá rárá o. ṣùgbọ́n gbàgbé ti ṣe lẹ́sà tuntun lé mi àwọn ẹgbẹ́ tó sọ ẹ̀ wọ́n ń lò wọ́n ti sọ ẹ̀ yìí ibi tí àwọn ló sì fi wọ́n nìyẹn. bẹ́ẹ̀ o tó sọ wọn o wọ́n sọ ìdí tí nǹkan táwọn ń sọ ní tiwọn eléyìí táwọn sọ pé wọn lágbára wọn lọ́gbà wọn lámáyà wọn lámáyà wọn lọ́pọ̀ wọn gbà wọn lọ́gbàgbà wọn lọ́wọ́ ọ̀dọ̀ táwọn fúlà nínú wípé àti gbogbo quotation federal government wà lọ́wọ́ gbogbo quotation federal wà lọ́wọ́ gbogbo quotation police wà wà lọ́wọ́ gbogbo quotation custom wà àwọn alágbègbè ní àwọn agbẹlẹwọ ìlànà tí ò fi ṣe fúlàní. kílẹ̀ wa kílẹ̀ àwọn alágbègbè kílẹ̀ àwọn alágbègbè wà tí a máa wo tí ò fi ṣe fúlàní á bẹ̀rẹ̀ sí máa máa kó àwọn ọmọ yòókù ọmọ láti láti ẹ̀yà mìíràn gbogbo wá sínú ìjọba tí wọ́n máa lé àwọn ìṣèwà wa kúrò ní. so what are we doing tí àwa máa wò. tọ́kùnrin bíi bíi ìdílé akókó má jẹ́ fún fúlàní ẹ̀yin ọmọ yorùbá ọ̀rọ̀ náà la ti gbọ́ látẹnu bàbá pọ́fẹ́sọ banji akíntóyè pé kí àwọn ọmọ yorùbá wà nínú ìṣọ̀kan kò ń ṣe wípé àwọn ọmọ yorùbá nation ni wọ́n tún máa máa bára wọn jà tàbí kí wọ́n máa dá wàhálà sílẹ̀ bàbá pọ́fẹ́sọ banji akíntóyè sọ pé kí ọmọ yorùbá di ọ̀kan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 O nine nine zero zero seven seven eight three six 09070978362 olóyè dáre ṣáká lolùròyìn ire o